àtọrọ ìkẹ́ ọlọ́run lọ́lọ́run fún aṣọ́wájú ṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam àbí ọlọ́run bá àlékẹ́ ọlá kíkí àti ọlá náà kọ́lọ́run bá àlékẹ́ ọlá kó bá mú bá wọn sàbí ìjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam kún ara wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn téèyàn mọ̀ gbọ́ orí ó ń ṣe pẹ̀lú ṣe má ṣe eléyìí èwọ̀ ni eléyìí lẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí a máa sábà tako làákàyè wa a sì máa sábà tako ìlàkàyè pẹ́rẹ́ kí n sọ a máa sábà tako ìfẹ́ inú wa a sì máa sábà tako ìntàjogún lọ́dọ̀ àwọn bàbá lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa takò fẹ́nú wa ń tàpè ní fẹ́nú bíbà yìí òun ní pé in tó yẹ pé àdámú omi èèyàn ni kó nífẹ̀ẹ́ min matu'umin wa malbusin wa maskunin wa markomi nínú jíjẹ múmu wíwọ̀ níná nílò àwọn nǹkan yìí ìfẹ́ lò wọ́n bó ti wo ni láláì ní gbèǹdéke pé lè ibi ló yẹ ká dúró sí lélẹ́yìí ẹ̀sìn a máa takò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀sìn a máa tako ń ta bá lọ́wọ́ àwọn bàbá lábala tọ́lá kọ́kọ́ yẹn òjíṣẹ́ ńlá mọ́sàsán jẹ́ àmà ó ní pé hufetul janna bilmakari àwọn tó rọ kiri kal janna tí yíó fi wọ́ in tẹ́mi ò nífẹ́ ni nar bishahwat ẹ̀wárí tó rọ kiri kaná tí ó mú ni wọ́n náà in tam ẹ̀mí fẹ́ràn ní kọ́lọ̀ má wọ́ gẹ́gẹ́ náà lábára ẹlẹ́ẹ̀kejì pé ń tàà bá lọ́wọ́ àwọn bàbá a máa sábà takò tẹ́sì mú wá kódà pẹ́ pé nkan nǹkan yìí ẹ̀sìn náà ni wọ́n so mọ́ òríṣẹ́ mọ́ masalasala ìgbà tó ń bá kò bímọ kò lọ́bà kan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lára ń táwara maka fi ń dá lóhùn ní pé gbogbo tó sọ yìí àwọn onítẹ̀lé kódà kó bá láàká ìmú kí ni dé wọn wà ìdẹ̀ kílẹ̀ láhùn tẹ́bí ó bàbá mú wá òun láwà lórí ẹ̀ ìta bàbá mú wáyìí èyí tó fi ń dáa jù táàfi ròyìn nílì yorùbá oníkíní òun làṣà so in tẹ́sí mú wá a máa takò fẹ́nú ẹni ọlọ́ọ̀bá àdígá ní pé inel insana layabra àrọ̀ àùsítàkì gbogbo ìgbà tí yẹn bá rí kóhun tó ó fẹ́ jẹ orọrùn fún ó ló jẹ́ pé gbogbo àwọn ànábí ọlọ́run kó lóògùn àwọn tí ma sábà gbọ́n tí wọ́n sọ tọ́rọ tètè yé tí ó tẹ̀lé wọn òun kí ni àwọn tí wọ́n ní láwọn mọ̀náfikí maka yọ́ fi ń sọ fáwọn tó ló pé látún fi kú àlàmán ìndà rọ̀sùrì láhí hátà yàwùn fọ́dù ẹ má fún olówó tẹ́bí bá ojú kí a máa jẹni lọ ló fi jẹ́pá wọn wọ̀nyí wọn yẹ wọn gbò wọn yẹ wọn gbò wọn ń tẹ̀lú jíṣẹ́ lámọ́sánà sẹ́lẹ̀ àwọn bá wá ṣàlàyé fún wa wọ́n ni pé tí kùránì bá ń bá ní sọ̀rọ̀ lè anil kùránì yóò tìbìlì òkúwòl wẹ́lkùlù kùránì ma bá àbí tẹ̀lé àwọn bàbá ní tẹ̀lé afọ́jú ẹ̀mí èèyàn a tètè máa gbódodo irú ilé ló ṣẹlẹ̀ sárákùnrin kan tánpé jùbẹ́ ibn mut'im ibn adi ibn naufal ibn manaf al-kurashi lára àwọn ìran kòrèṣì òun náà lára àwọn ni òun náà kódà òdíṣẹ́lá mọ́sàsílámù pín ẹni ilé kí nìdí wọ́n ní pé arákùnrin yìí bàbá tó bí òun tó ń jẹ́ mutim ibn adi anabi fẹ́ wọ maka ńjọ kan sọlọlọ alẹ́ òsèlè àwọn ará maka sì ní àwọn ti ṣèlérí pé àwọn ó pa ni bàbá yìí wá sọ fáwọn ọmọ ìbí yìí jẹ́ nípa ẹ ìdá yẹn já lọ wọ́n á dúró sí maka yìí pé muhammad wọ maka wọn bí ẹnìkan rẹ nù yín kó fọwọ́ so wọn gbà tí mo dúró tí eh, ó ṣe àfihàn tó mo guarantee security ẹ̀gbọ́n dẹ̀ bí anybody rí kó wá fọwọ́ lẹ́yìn so ìṣẹ̀lẹ̀ yìí ta fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ gangan ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ ogun bádìrì tán bàtí wọ́n jẹ ogun bádìrì wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wọn lẹ́rú ogun prisoners of war pow ní ẹrú ogun bàtí wọ́n kó wọn lẹ́rú ogun wọ́n fún wọn ní option pé òkè ẹ̀yin tẹ́ ẹ bá ní fámìlì láwọn tá kó lẹ́rú yìí ẹ lè wá sanwó tẹ́bá ti sanwó áfún ní èèyàn yẹn padà jùbẹ́rù ní mọ́kìm wá wá owó ní mọ́ṣálásá níbi sọ́lọ́lọ́sọ́lá anábi sọ fún pé tí bàbẹ́ bá wà láyé ni tó ni tó bá bèèrè lọ́mí pé àwọn wọ̀nyí mo fẹ́ kó dá wọn lẹ̀ ní àdá wọn lẹ̀ àníbà kọ́bọ̀ lọ́wọ́ tóòrù ó wá débi tọ́nà ọba àdíyẹ́ sọ wípé am khuliku min ghairi shay'in am humul khaliqun am khuliku min ghairi shay'in surah tur is quran 35 verse 52 am khuliku min ghairi shay'in ṣáwọn èèyàn ṣé wọ́n rò yí pé àtàrà kò sí làwọn ti jáde ni am humul khaliqun àbáwọn ni wọ́n dára wọn jùbẹ́rún mọ́tẹ̀ ó ní pé ìgbà tí mo gbọ́rọ̀ yìí káàdà kọlbí yàtírù ó ní ọkàn mi ó fẹ́ fò jáde nù báyà mi my heart nearly exploded káàdà kọlbí yàtírù àwọn afọ́ṣọ́lá yìí ipé báyà yìí bó ṣe kéré tó yìí am kúlíkómi rẹ̀ ṣe am humul khalikun ìlàkà wa ló ń bá sọ̀rọ̀ pé àkọ́kọ́ alẹ́ adamu láàyè kọlọ́kọ ṣe àn kò sí ò kan wá in tí ò bẹ kò lè mú bíbẹ out of nothing nothing comes will insan láyé kúrúkọ lọ́fṣà ẹni tí ó ẹni tí ń bẹ nísìnyí kò lè dá rẹ̀ torí pé tí ò bá sí gẹ́gbà ìjọsíwájú kò sí ò lè mú in tí ń bẹ jáde ìgbà tó gbọ́lé yìí kò sí option kan tó kù nínú mẹ́ta yìí option ilẹ̀ ìkẹta ni pé in tí ń bẹ ló ṣe kí ni ló dá wa in tí ń bẹ sí ni òun náà gbọ́dọ̀ bùkátà tí ó dáhùn náà torí pé tó bá bùkátà tí ó dáhùn náà à ní máa rí bíbẹ èyí táwọn èèyàn máa ń ṣe example táwọn máa fi ń ṣe ni pé tẹ́ bá gbé bọ́ọ̀lù kalẹ̀ nísìn ẹ̀tọ́ fẹ́ gbá bọ́ọ̀lù yìí nísìn ó ní ìrẹ́fúrí tí ó fún fèrè so rẹ́fúrí tí ó fún fèrè yìí ó náà ní ìrẹ́fúrí tí ó fún fèrè èyí tó fún fèrè yìí náà ní ìrẹ́fúrí tí ó fún fèrè tó wáyé pé bá ṣe kọ̀ntínú ilé tí ò sí rẹ́fúrí tí ó padà fún fèrè bọ́ọ̀lù yìí ò ní ṣe kí ni kò ní jẹ́ gbígbá gẹ́ẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀dá tó bá yẹ pé ẹlẹ́dàá ó bùkátà ẹlẹ́dàá ẹlẹ́dàá náà bùkátà ẹlẹ́dàá ẹlẹ́dàá bùkátà ẹlẹ́dàá àníri kí ni àníri ń tán pè lẹ́dàá bí bẹ́ẹ̀ wá ìtọ́kasípẹ́ nìkan wà tí ó bùkátà ẹni tí ó dáa ni ẹni àwọn ọmọ jẹ́rọ̀ dìlà kì eléyìí ìlà ká ìlà sọ ní ó sọ fún mi nǹkan ìbò ṣe rí lílì so ìgbà tí ju bẹ́ẹ̀ mú tí wọ́n túmọ̀ tí mo gbọ́ eléyìí káàdà kọ́lù bí yẹ tèèrè ọkọ̀ mi fẹ́ lè fò jáde kóònù báyà ṣùgbọ́n kò dí mùsùlùmí lẹ́sẹ̀ náà ó ṣe díẹ̀ sí ṣùgbọ́n lọ́jọ́ tó ti gbọ́ àyà yìí ni àyà yóò ti filẹ̀ amkhuliqu min ghairi shay'in am khuliqun ẹn tó dáwà yìí ó ń bùkátà nǹkan lọ́wọ́ wa in tó padà sọ Jubayr ibn Mut'im tó sọ di mùsùlùmí nìyẹn gẹ́ẹ̀bẹ̀ náà pẹ́gbẹ́ làkáyì ń tọ́ wa ní kàpé tó ẹnìkan ló dá wa gẹ́ẹ̀bẹ̀ náà ni làkáyì ló ma tọ́ wa ń tàbáníkà máa ká àníní àsìkò akọ̀mú example méjì wá lára wa wà fi àwọn fúsì yìí àfàlá àfàlá tó sínú ní inú ara wa gangan omi wá ń sin omi táà lóyìn ìsìnkò yọ dáadáa a ṣe pumping machine wa pumping machine kan wà nínú báyà wa so bàtà wá jẹ́ pumping machine yẹn plumber ẹ̀sán wa pé tó èyí tafẹ́ra pé ó da pé five years àní ní problem five five years pumping machine tó wà nínú báyà wa fẹ́lómìí yóò mọ̀ pọ́m fún mi ní 90 years kò lo bátírì kò lo náà láti ìgbà tọ́lọ́run bá nígbà sọ pé tó kó máa pọ́mp báyìí á dẹ̀ pọ́mp ìgbà tọ́lọ́run bá sọ pé kó tó ò gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́ àwọn kámẹ́rà táwọn lò àwọn fóònù wa iphone gbogbo àwọn fóònù ẹ wọ́n sọ pé fóònù yìí kámẹ́rà fóònù yìí 10 megapixels àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so báwọn kámẹ́rà yẹn ṣe ṣáàpù tó àtẹ̀dí sọ pé àfẹ́sọ sharpness ní ìbàyìí àwọn kámẹ́rà yẹn tí ò bá níná ṣó máa ṣiṣẹ́ ni àwádẹ̀ ma ní kámẹ́rà tó lọ́wọ́ bá àdíkílá gbé fún wa tí ò sí kọ́lọ̀ tí ó lè rí á dẹ̀ ṣiṣẹ́ for fifty years seventy years tí ò nílò náà so ilé ń tọ́ wá ní kàpẹ́tò ẹni tó dá wa yìí ẹni wọ́bi kò lè ṣe in kàdír ẹni tó ní kápá láti lè ṣe gbogbo nǹkan ni eléyìí náà kódà kò ní ìdí kan sọ pé tó kánúbà hmm, pé ẹni tó dá wa yìí ọwọ́ ọ̀la kò lè ṣe ìkọ́ni ìlàkà ìsọmọ ẹni tó ní kápá láti ilé nínú ara wa gẹ́bẹ̀ náà kùrán sọ wọn pé tó ẹni tó dá wa sílé ayé yìí tó sì fún wa ní gbogbo nǹkan yìí yóò padà pa wá o a sì di ẹ̀pẹ̀ tàbá sì di ẹ̀pẹ̀ yìí yóò tún wá jí wa èyí lè gbésí làkáì náà báwọn ará maka ṣe gbésí làkáì nínú sọ́lọ́tò yasin ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun aya 77-79 ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun ni wọ́n lórí ilé pé kan kèfèrí maka ó wá bá nọ́bí ní sọ́lọ́sẹ̀lẹ̀ igwe ìwọ́n sọ fún wa tó àwọn ará maka wọ́n ibi tó parí sí nìyẹn kò sáré kìí àmọ́ egungun dání egungun tó ti lẹ̀ tó fún egungun yẹn yẹn rún ó wà ní pé tó ìwọ muhammad ó sọ pé ọlọ́run bá àlékílá yóò gbá àwọn èèyàn dìde ta ni ó gbé ohun eléyìí ta ni ó gbé dìde ọlọ́run bá àlékílá ń sọ fún wa ní sọ́tù ó ní ẹwọlẹ́m yàrá anna kọlakọnahu min nutfatin fa ìdáhùwà kọsíwùn mùbí ẹ̀rí ó ṣe wá lè mọ́ ọmọ èèyàn a dá látara omi lọ́gbọ́ àwa dá tán ó tó wá di kí ni ó di ọ̀tá wa fọ̀dọ́rọ̀ bàlánà mẹ́fẹ̀rẹ̀ wà nẹ́sì ẹ̀kọ́lọ́kọ̀ọ́ ó wá ń nwa pẹ̀rẹ̀ wá fún agbótó egungun rẹ̀ egungun rẹ̀ ní sí ìrọ̀ muhammad sallallahu alaihi wasallam egungun rẹ̀ ti gbó yìí ni ò sí àǹfààní kan lára yìí báwo lọ́wọ́ ṣe ṣe kí ni ló ṣe dé ilé ta ni padà kúl ìrẹ̀ mọ́mọ̀ sọ fún yìíhá alẹ́bí an ṣa'aha agbọ̀lọ̀mọ́rọ̀ wọ̀wọ̀bí kúlì halkin alì sọ pé ẹni tó dá egungun yẹn nígbàtí ò bẹ rárá yóò dá èyàn yí padà nígbàtí ti ń bẹ àwọn afá ní pé ìdá nǹkan látara kò sí ọmọ èèyàn nípìlẹ̀ kò sí rárá kò exist ọlọ́ọ̀bá àdékẹ́lá wá dá látara kíni látara kò sí ó wá padà kú ó túnbọ̀ sí pé tó ẹni tó lè dá nǹkan látara kò sí ìdá nǹkan látara tó ń kí ni yóò rọrùn fún láti ṣe jù yẹn lọ ilé ìnáwó jẹ́rọ̀dọ̀ ìlàkàyè wa yóò tọ̀ níka sí pé ọlọ́ọ̀bà lékè ọlá ọ̀ràn yàn ní kéèyàn sìn gẹ́bẹ̀ náà àwọn èèyàn máa béèrè fáwọn tí wọ́n gba ìgbótó ọlọ́run ti ń bẹ gbogbo ilé síwájú ìsìn àwọn tá a fi ń rìn lẹ́mẹ̀ gbòǹgbò àkíyíra àdìsọ́kọ̀ mùsùlùmí la fi ń rìn ọlọ́run bá agbára ọlọ́run bá àlékiọlá ipe náà lòlùdarí darí ilé ayé pé òun náà ló sì yóò dìde ó wá nkankan ìyẹn máa gbà bá ń bẹ lóòótọ́ kó wà àwọn ará india àwọn gbàgbé tọ́ ọlọ́run pọ̀ lọ́jà ń ti rẹrẹ ìkan lè wà nú omi ìkan lè jẹ́ màálù ìkan lè jẹ́ ilé iná ọlọ́run bá àdékè láṣàlàyé tó ń bá láyé káwé sọ̀rọ̀ nínú quran kaba kúlùtù sàbíkan ìhọ́ tìbìlì kúlùwẹ̀lùkùlù so tó ń pé àwọn èèyàn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣe àsọ pé ó bí wọn físíkálì ó ní ọmọ ní ọlọ́run bá ìjọsìn kò sọ pé wà ládà ń bí báyìí ó ní máa tàkọ̀dà máa tàkọ̀dà lọ́hùn mi wẹ́lẹ̀ kò mọ́ ní kankan lọ́mọ wọ́n máa kánà máa omi ìlà kò sì sí ọlọ́run míì pẹ̀lú ọlọ́run bá ní kí ọlá torí pé tí mi bá ń bẹ ní ìlà ìlà lọ́dọ̀ àbàkúlù ìlà hìm bìmà kálákà wẹ̀lẹ̀ àìlábọ̀ ọ̀dúnhùn àìlábọ̀ dín subhanallah amma yẹsìfò tó bá ikọ́ náà bá àdíkẹ́lá pé méjì at least méjì tó pé méjì lọ́ sí díjọ́ náà lásìkò kan náà lẹ́dáàbà kúlù ìláhìn bí makalak wẹ̀lẹ̀ àìlábọ̀ ọ̀dúnhùn àìlábà oníkálukú yẹn tó wó já gbígbàrí wa wọ́n máa control nigeria kí usa wọ́n lọ́dọ́ bá kúlù wọ́lá àdá bọ̀ ọdún mọ́lábà wọ́n mọ̀ bára ọjà ní

having al-aliha al-muzayyafa ìkọ́nú àwọn ọlọ́run ó fẹ́ kíkì nǹkan imove ìkọ́ òfẹ́ kó mú òfẹ́ kó dó sílẹ̀ yìí wáhí yìí rí tàríkàhù wọ́n ákọ́ yìí rí tẹ́skínàhù ilé fẹ́ kó mú òfẹ́ ilé fẹ́ bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ dúró sí ṣé nǹkan máa move kó sì dúró sí tv tó wà lásìkò náà ni kò possible nínú kọ́ ẹgbẹ́ tó àwọn méjèèjì ò nírí nǹkan yẹn ṣe eléyìí ò ní rí tìsíwájú eléyìí ò ní ni kò ní rí mú kó ń bẹ̀ yẹn hadha wal ajisu ìkágara lélẹ̀ ìkágara sì ní kò gbọdọ̀ dúró yìn tá fi ròyìn ọba dẹ́dà pé ṣe wọ́n túmọ̀ sí pé nǹkan kan wà tó láwọn lè ṣe kò sí tó bá yẹ pé kan nu wọ́n ní nǹkan yẹn tì síwájú tí nǹkan yẹn move ó túmọ̀ sí pé èyí tó ní nǹkan yẹn tì ní kíni òun rẹ̀ kéṣe kíni ká máa sin òun lọ́lọ́ torí èyí tí ò ní kápá láti lè stop yẹn ó túmọ̀ sí pé òun ò ṣe kíni òun ya ọ̀lẹ́ ìfọ̀lẹ́ ròyìn ọlọ́ọ̀bà lékí ọlá yóò mú nǹkan ikómi kí ni ìjọlọ́run àwọn afọ́mọ́ pèrè jẹ́ lílù tàmẹ́nà kò pọ́síbù kéde fẹ́ kí nǹkan ṣe báyìí kí náà fi nǹkan ṣe nǹkan báyìí káàsì wá rí bílá ti rí mujara lak eléyìí làkàì yóò mọ̀ tó wá sí nǹkan yìí ìlàkàì àwọn máa tọ́yàn sí nǹkan bọ́lọ̀ ń bá ni pé kódà ni ó ọgbẹ́ torí ò tẹ̀lé làákà yìí tèmi ẹnìkan mọ́ ìsàmù kan ọmọ pé aláwọ̀ àgbà tí wọ́n bèèrè lọ́yẹ̀ pé ó ní èmi ò fẹ́ lò bóyá lò ó láti sọ pé tó ìlàkà yà máa sọ pé tó da jù lélẹ̀ ìyáńdẹ̀ ò gbé rárá mi ò tẹ̀lé làákà yìí sìgá mi ò mọ̀ pé mi ò mọ̀ ṣe nǹkan sí ara pálí ẹ̀mí sìn gbẹ̀gbẹ̀ àtàwọn ṣe advert ìgbà ìdáwọn mutation àwọn ní pé smokers are liable to die young ó ní kọ́ tó máa ń kọ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní nǹkan tó máa sọ gíní kan tobacco smoking is dangerous to your health tó máa sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi tó máa pé bí ẹ̀yàn ò kò dá tó ẹ̀sọ́ wọn pé smokers are liable to die young bọ́ báyẹn kan sọ́lá pálí yẹn ṣó stop àwọn èèyàn kó mi máa mu sìgá ni ìlà ó mọ̀ nù làkàì pé tí máa mu kíní ó possible kó ní mi lára wọ́n ní ẹja kìlọ̀ fún wọn ó túnmọ̀ sí pé ọmọ èèyàn bó ti ń làkà ètò ìfẹ́ ẹnu aṣíwájú á sì ṣe tó takò làkàyẹ̀ ọlọ́run bá gbára pé ẹ sọ fún wọn lẹ́yìn ìgbà tá a bá ṣàlàyé eléyìí fún un àwa aráwọn òjíṣẹ́ sí pé sọ fún wọn ìwọ tó bá ṣe tọ́lọ́wọ́n bá àlékiọlá ó lẹ́sàn tá san eléyìí àlùjánná tó bá sì ti di wọ́ bẹ̀ ó mọ gbádùn lọ́n ni gbogbo òfẹ́ inú tí wọ́n fẹ́ gbádùn ní ayé tí ò jẹ́ ṣe tọ́lọ́wọ́n yìí kékeré ni yóò padà tán ṣùgbọ́n tó bá ti wà àlùjánná gbogbo gbádùn pé ìwọ tó o bá ṣàì gbọ́ tó gbẹ́rù tó gbọ́n rí síwájú tó irọ́ òsínlókàn mi pẹ̀lú ẹni bẹ́ẹ̀ fẹ́ jáyé tètè mi ní o àfìná àbìjẹ́yà eléyìí mo lọ́wọ́ bá àjẹ́rí káwọn òjíṣẹ́ sọ fún wa wàlọ́kọ́d bá àtàfi kúlè òmàtí rọ̀súlá àní ìbòbò lọ́ha wọ̀ṣítẹ́ níbo tọ̀ọ̀bù ní gbogbo òjò ọlágbọ́ òjíṣẹ́ ẹ̀ṣàlàyé fún wọn ẹkìlọ̀ fún wọn àní ìbòbò lọ́ same message nkankan náà láti adam alayhisalam dórí muhammad sallallahu alayhi wa sallam àní ibùdókòlọ́hà ẹ̀mọ́lọ́ ọba àlékí ọlọ́kan ṣoṣo níbi ìjọsìn wọ́ṣítẹ́nìbó ọ̀tọ́ọ̀rọ̀ ẹ sì jìnnà sí gbogbo táwọn èèyàn tí wọ́n ń sìn tó yàtọ̀ sọ́nà ọba àlékí ọlá kọ́nà ọba àlékí ọlá kó fún alágbọ̀nyé ẹ̀sìn بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد محمد عبد الله صلوات ربنا والسلام عليه ولا آله وصحبه وكل من استنى بسنته إلى قيام الساعة um, The khutbah revolves around the fact that the Quran has come to appeal to our intelligence, our rationality, the same way it has come to appeal to our hearts. So the Quran has come to speak to hearts and minds. But of course, By in nature of human beings, there are things that will not allow the message of the Quran to settle in the heart and to gain acceptance in the mind. So at times, maybe the fact that our desires will not allow us to follow the truth. We will talk about desires, what the body wants food, clothing, and then all those things that the body wants. So, also, one of those obstacles to following the dictates of Allah is also tradition. As regards our desires, Allah says, Innal insana la yadra. Especially when he really feels himself sufficient. He doesn't actually need people. People go beyond the boundaries when they are in this circumstance. When he sees himself self-sufficient, ar-ra'ahu istagna. When it comes to traditions, when the Prophet was talking to the people of Mecca, take Allah's one, worship Him, do this, do that, one of the arguments they put forward was that we will not follow what Allah has revealed. بَلْ نَتَّبِعُ ما ألفينا عليه آبَاؤُنَا Rather, would follow what our fathers have followed. So traditions, cultures, and our desires are the major impediments for one to follow the truth. Whenever one is free of this, whenever one sits down to think about these issues, it becomes clear that the message of Islam is appealing to both heart and mind. So I gave an example in the Rubab version of the khutbah that there was a man called Jubair ibn Mut'im. Jubair ibn Mut'im was the son of Mut'im ibn Adi. And this man, the Prophet ﷺ so much respected him because at a particular time, he was the one that gave the Prophet security in Makkah. The Prophet ﷺ wanted to come to Makkah, and then the Mushrikun said they were going to harm him. So Mut'im ibn called his two sons, take your weapons and let's go to the Kaaba. Nobody should come near Muhammad sallallahu And the, the funny thing is that he died, didn't accept Islam till he died. However, this son of his came to Medina, and when he came, he came to pay ransom for prisoners of war who were taken after the Battle of Badr. So people told him that, look, if your father was alive, for what he did to me in that period, that me security, I would have given out these prisoners without collecting anything from him. So Jubair was in the mosque of the Prophet ﷺ, and it was Maghrib, and the Prophet ﷺ read this verse, Am khuliku min ghayri shay'in am hum khaliqun. When he heard that verse in Surah Al-Tur, he said, Kada qalbi yatiru. My heart nearly exploded with what I heard. What's the verse saying? The verse is saying that did you create yourself or were you created from nothing? Did you create yourself or were you created from nothing? Out of nothing, nothing comes. Nothing has no power, no potentiality. Nothing is nothing. At the same time, you cannot create yourself since you were not existing you can't bring yourself into existence so it means that the only option is that something brought us into existence And this thing that brought us into existence, by mere fact of using your intellect, you would arrive at the conclusion about the existence of a deity that needs and ought to be that, that ought to be worshipped, not needs, that ought to be worshipped. And this thing that created that brought you into being must not have a creator. Why? Because it's impossible if he also needs a creator, and that creator needs a creator, and that creator needs a creator, there won't be creation. So the example to make it clear, if I want to shoot somebody and I have to get the permission of let's say I'm a soldier and then my commanding officer has to tell me fire the weapon. And but this commanding officer needs another commanding officer. And this commanding officer needs another commanding officer. Ad infinitum. Till there is no there is no end to the chain. I will not be able to fire that gun. The moment I get the instruction to fire that gun, it means that there is a, there is an end to that chain. So the creator must be one that does not need any creator. The fact that we are existing is the evidence that there is only one creator that created us. So when Jubair read this, even if, even though he did not become Muslim immediately, this was in his heart and this was what prompted Islam, is Islam at the end of the day. Also by mere rationalization, by mere looking at the creation of Allah, you will realize that this creator is of immense power, is omnipotent. He has power to do all things. You, know, you, you don't need to go round. You can look at yourself. So I gave an example that look at our hearts. This heart, while we're in our mother's womb, begins to beat. And it continues beating for some people 50 years, 70 years, some people 90 years. The heart continues beating without there being need for a replacement, without there being need for electricity This act continues beating till the time Allah says it has to stop. Now compare this for, because some of these things we take them for granted. When you compare this with the pumping machine you have at home that needs electricity to pump, then you understand how great this person who created us is. The same thing with our eyes. Then, irrespective of how good the cameras we have, the, how, how perfect they are, these cameras, even if they are better than the human eye, which they are not, even if they are better, need to be powered. Right from the time we came out of our mother's womb, even from the time we are in our mother's womb, Allah placed in us cameras unparalleled in nature that will last us for a long time. Shows how powerful this Creator is. So, also, one would realize that the Creator brought us into this world and is of immense power, has the power to bring us back to life. What we are mentioning here is that the fundamental aspects of the deen is possible that the individual actually even is guided to them by mere intellect. And then this is why the Quran appeals to our intellect. That look, it is the most rational thing for you is to worship your creator. <coughs> so in Mecca, one of those who did not believe in Islam brought a rotten bone and he stood in front of the Prophet Sallallahu Alaihi Wasallam and he crushed the bone in the presence of the Prophet ﷺ and said, Man yuhil idam wa yaramim. Who will bring this to life when it is already rotting? And Allah said, Kul, O Muhammad, tell him, Yuhyiha alladhi ansha'aha awal marra. Tell him that the one who created that being in the first instance has power to bring that thing into existence. Logically, creating something out of nothing is far more difficult than bringing something out of nothing, uh, out of something. This thing is already is. The bone is already is. So I just want to repeat creation. This is far easier than me bringing that object out of nothing. <clears throat> so Allah says, after we have created you and you have tarried on earth and you have died, we are going to bring you back to earth, uh, back to earth, and we are going to give an account of all we have done. So you may find a person affirming some of these principles that Allah exists, yes, that is of great power, yes, that we ought to worship Him, and that yes, of course, He will bring us back to life. But this individual at the, at, at the same time believes that yes, God exists, but He exists in three forms, five forms, ten forms, a hundred forms, a thousand forms, and so on and so forth. The Hindus believe in a million gods because they believe that God can manifest Himself in any. So What is the Quranic argument against this? Allah says in Surah Al-Mu'minun, Allah says, مَا اتَّخَذَ اللَّهُ مِنْ وَلَدٍ وَمَا كَانَ مَعُ مِنْ إِلَهٍ Allah has not adopted any son. In Surah Al-Ikhlas, لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ He didn't give birth to a son. He didn't give birth and he did not adopt a child. وَمَا كَانَ مَعُ مِنْ إِلَهٍ And there is no other God besides Allah subhanahu wa ta'ala. And give the reason. Why is there no other God that the individual, the human being, can also access. He said, إِذَا لَذَأَبَ كُلُّ إِلَهِ بِمَا خَلَقَ وَلَعَلَى بَعْضُهُمْ عَلَى بَعْضٍ If there were more than a God, then every one of them would decide that, look, look, I don't want a partnership. I want to control my creation on my own. So you go with Nigeria, I go with, uh, uh, with Ghana. وَلَعَلَى بَعْضُهُمْ عَلَى بَعْضٍ And then they will be in conflict all the time. We will not have the systemic working of the, of the world the way we have it. So ulama give an example. Then let us assume that there is an object and this object is supposed to be moved. So one God, let's say at least or two gods. One God wants to move this object, the other God wants the object to stay still. It is impossible that their wishes will come true at the same time because moving is different from being stagnant. So it is either both of them will not be able to move this object and that is inability. If both are unable to move the object, it means that they are both disqualified. It cannot be God. If one was able to win the other, so the one who wanted to move the object could not move it at the end of the day because the one who did not want the object moved won. It means the one who won is the one who is worthy of worship. So we will not see the order that we have in the world today. The fact that the world has order means that there is only one deity, only one God worthy of being worshipped. Another says, We sent prophets to them to warn them. We sent in every community prophets to warn them and Allah, to worship Allah subhanahu wa ta'ala and stay away from all else that is worship besides Allah subhanahu wa ta'ala. And of course, even with the intellect, all rational indications may tell a human being that this is what is best for you. If there is no threat or no encouragement, I'm always like, okay, even with church at times, So I give an example that in the past they will write on cigarette packs that cigarette smoking is dangerous to your health. So that to bring it home, so okay, smokers are liable to die young. I mean, this this is clear. But even with that, do people stop smoking? It means that even with the intellect, even with the warning, human beings may decide to follow their desires. May Allah SWT protect us from our desires. Inna wali dhalika wal qadr ali. May Allah SWT give us a firm understanding of the deen and count us amongst those who would enter Al-Jannah with the message of Allah sallallahu alayhi wa sallam.